gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́jọ́ tèmi mi ò fẹ́ mọ bí ọ̀tá yín ṣe tó ẹ̀yin lẹ máa kẹ́yìn wọn nílé láàrin ẹbí láàrin ọ̀rẹ́ láàrin ara kò sí bí ọ̀tá yín ṣe lè pọ̀ tó ẹ̀yin lẹ máa kẹ́yìn wọn. I will tell you a little story about me and uh, my husband. mo máa sọ pé ó dúró tì mí gbàṣòro ó dúró tì mí gbàṣòro èmi mo. you don't understand and mi ò tí ì gbọ́n tó yìí mi ò dẹ̀ tí mọ̀ nǹkan tó ń jẹ́ social media there was no eh, whatsapp eh, bb then kò tí ì sí gbogbo tí ì di wèrè báyìí but paper mo rántí wípé nǹkan tí mo rántí dáadáa ni wípé èèyàn ti èèyàn ti ka sórí mi nínú paper tí èmi àtọkọ mi ìjọ dúró ń ka sórí mi nínú paper wọ́n dẹ̀ yọ gìtì wọ́n mú mi nà àwa méjèèjì kò tí ì kú ó wà láyé kọ́lọ́n bá mi lọ́rẹ̀ mi wọn kó fún wọn ní long life So stop telling people you need no explanation. Let people explain because you don't know. How ẹ mọ̀ pé èèyàn kan tó jáde tó ní à ẹni yìí o ó ṣe báyìí everybody in the kó má sí èèyàn kan ẹni tèmi mọ̀ ẹni tó máa ń ṣoore ni but kó má sí èèyàn kan láti sọ pé irọ́ lélẹ́yìí o irọ́ lélẹ́yìí and you are telling me that I need no explanation no. I need to tell the whole world. I need, I need, I need, an, I need to tell you. I need to explain because you don't know. Nítorí pé àìgbọ́ explanation ẹlòmíì ni ò ṣe ní jẹ́yàn. I want you to know. Okay, let me expatiate it. Probably èèyàn yẹn bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó explain fún yín. Ẹ máa sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn, á dẹ̀ máa ba yé àwọn kan jẹ́. Nítorí pé gbogbo ẹ̀dá tá a kó pọ̀, tá a kó eré ayọ̀ wọn mọ́ ẹgbẹ́ yẹn ẹnìyàn so get it right stop saying àwọn èèyàn ní láti ẹ jókòó kẹfà ẹ pé àwọn èèyàn ẹ mọ tọrọ ni ẹ gbọ́ mi olúwa ní ká wádìí ohun gbogbo dájúdájú ká mú èyí tó ń ṣe òdodo dání relationship of fourteen fifteen years ó yẹ kẹ́ mọ̀ pé mo mọ into kò yẹ nǹkan tí mo sọ so ẹ listing kẹ́dẹ̀ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ àwa ta dẹ̀ máa ń dá sọ̀rọ̀ lórí social media èkó ti ṣẹlẹ̀ rí ní last year èyí tó yẹ kí n fi explain mi ò explain mo ń bèbú ni èmi rò pé tí wàá jọ ń ní issue. àgbà so mo ti gbọ́n you need to explain because in the next few weeks ó máa di pé tẹ́ ẹ̀ bá gbọ́ explanation yìí ẹ máa rò pọ́n fẹ́ fìyà jẹ àwọn èèyàn kan ni wọn ò dẹ̀ fìyà jẹ wọ́n it's just that òfin gbọ́dọ̀ mú wọn nítorí wọ́n parọ́ fún gbogbo àgbáńláyé gbogbo àgbáńláyé dẹ̀ gbà. another point is this as a muslim ṣé ń gbọ́ mi kò sí ẹ̀ṣẹ̀ tẹ bá fẹ́ yàwó márùn tẹ bá fẹ́ yàwó mẹ́wàá ọkùnrin lè fẹ́ ìyàwó kan kó má wà responsible ọkùnrin lè fẹ́ ìyà don't touch anything here please kí ni ìmàgbọ́ ẹ eh? kò ṣó ní ig i know ah, mi ìmọ̀ mo lè put ẹ̀ ok ṣé wàá bá mi di ig mu ṣé wàá bá mi dì mú wàá dúró síbí o i love you thank you o ṣé ẹ̀kọ́ ọkọ mi gbọ́ pé mo sọ fún pé i love you kí ni older yẹn mi rí I put one on the other car ti driver yẹn gbé wọ́n ti fẹ́ débi bá ẹ̀. Eh. you know i love you guys you really make me happy o hmm. ọpẹ́lọpẹ́ yín lára mi i swear ká máa ṣe lọ́ngbà yẹn so wàá mu lọ sí ibẹ̀ yẹn bó o ní fara kan kọ̀ọ̀kan bíbà. Oh. Ah ó lẹ́tí kẹ́. ó gbìyà rẹ̀. ok ó dàgbé pé máa turn around hmm. ok máa turn around ok mi ìmọ̀ tí mo lè fi sí bí áńgà yẹn ò sí bíbo náà ti dé. mo ní pẹ́ dédé. bọ́ọ̀ ti move kó lọ áńgà yẹn nìkan náà ni so àwọn tèmi tó wà ní èmi àwọn tèmi tó wà lórí um, Facebook àwọn tiwa tó wà lórí Instagram náà at least téèyàn kan bá ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ òótọ́ but ó máa spread. Ah. you don't understand you see there is something in life there is nothing like cover your home there is no home okay i want to throw you a question láàrin èmi àti yín àtọlọ́run láàrin èmi àti yín àtọlọ́run ẹ jẹ́ ká yọ owó i'm going to talk dirty i'm going to talk raw you gonna permit me ẹ má bẹ. kókó lára ọkùnrin kí ló mú wa lọ́ọ̀bù how are you i miss you. mo mà ti wá yìí mo ti lọ sọ sórí social media pé mò ń wá yín kí ẹ ẹ mo sọ fún ọ pé mo wá yín where is the anger so that I want to lórí you? wọ́n á join thank you thank you thank you. kò sí nǹkan tó ń jẹ́ cover up nínú relationship kò sí nǹkan tó ń jẹ́ cover up nínú marriage kí ló ń jẹ́ marriage kò sí nǹkan kan níbẹ̀ to me everything in this world is a scam marriage is a scam everything is a scam but ìrìn àjò yẹn máa ń dùn tó bá ní ọ̀rẹ́ láti bá rìn ṣó wá rí ọ̀rẹ́ yẹn máa gbogbo ọ̀rọ̀ tí mo máa ń sọ èmi àtọkọ mi close wọ́n dẹ̀ wà behind camera so wọ́n ń gbọ́ mi èmi ò ń ṣàbòsí. courage have it at the back of your mind that ìwọ ni kọ́kọ́ ló wà nínú ọkọ̀ ojú omi yẹn two captains lẹ́ni nínú ẹ̀ ìwọ ló lè o fẹ́ gba north kí the other captain sọ pé òun fẹ́ gba south you should be ready for that kò tí mò ń wárí látàárọ̀ kò tí mò ń wárí. mo ń bọ̀ ọ́ mo sọ wípé ẹ̀kọ́ wà ẹnìkan sọ pé cover up cover up ń bo ẹ ẹ mọ nǹkan tó ń jẹ́ ẹ mọ nǹkan tó ń jẹ́ marriage ni ẹ mọ tó ń marriage níwọ̀nba ìwọ̀nba tí mo wọ̀ lánàá yìí marriage ni pé for better for worst òun ni pé tó bá yẹ lọ́dọ̀ ọkọ kíyàwó gbà tó bá yẹ lọ́dọ̀ ìyàwó kí ọkọ náà kó gbà tó dẹ̀ máa ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ babe wọ́n ní kí n sọ fún yín pé àwọn love wa àwọn fans wa ẹ má bínú àwọn ti Instagram ò rí mi wò rárá. Oh, God. Ah. Ẹ má bínú o, ẹ̀yin tèmi. Ẹ má bínú ẹ̀yin tèmi. Ẹ má bínú. Ah, long ó title? ètò. Ibo ni màá fi sí o? Ibà náà ni mo lè fi sí. But everybody á máa gbọ́ ẹ your ká sentiment let's be sincere when we get married or we are in a relationship what is the best thing Tali offer abid tẹ bá kọ gbogbo nǹkan tẹ bá ń sọ life. wà ní láìfò malo dẹ̀ against your yín ní ilé ẹjọ́ láìsí àlàyé. thank you mr adeleke ishola yes i will tell you the truth because the truth will set you free because a lot of ìyà tó ń jẹ wá ní nàìjíríà lénìí nítorí irọ́ ni nítorí agbọ́rọ̀ ọlọ́rọ̀ sórí ni because ẹni tẹ́ ẹ parọ́ mọ́ kò ní ṣàánú mọ́ ẹ̀ẹ́dẹ́mọye èèyàn tí wọ́n kó àánú ẹ̀ mọ́ lẹ́sẹ̀ ẹ̀ irú èmi ń ṣe onífàràfòrò ni mí ngbà tó bẹ̀rẹ̀ sí ní ẹ́ńtà mi mo bẹ̀rẹ̀ sí ní dífàràfòrò yẹn kù tàrà times tẹ́lẹ̀ mi bá wá ẹ̀bùrọ̀ wá sọ́dọ̀ mi ó máa wù mí ṣe bọ̀ ẹ̀mí kan máa ní má dáhùn lára àwọn tó bu ẹ̀ lélẹ̀ má dáhùn má dáhùn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bó dẹ̀ yẹ ń ṣẹlẹ̀ sí mi ló ń ṣẹlẹ̀ sẹ́lòmíì ló ń ṣẹlẹ̀ sẹ́lòmíì ló ń ṣẹlẹ̀ sẹ́lòmíì so you need to know the truth so that the truth will set you free I understand so abẹ̀rẹ̀ ní orúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ lẹ́yìn oní christian so abẹ̀rẹ̀ pẹ̀lú bisimilah ní tàwa mùsùlùmí kọ́lọ́njẹ́ ká parí ẹ̀ ní alihamdulilayi mo máa jẹ́ kẹ́ ẹ mọ òtítọ́ ọ̀rọ̀ ọbẹ̀ tí mi ò dẹ̀ ní parọ́ because by next week ó ti di legal issue ẹ ẹ bá mi pé dọ́tà mi pé mo wà online sà ṣẹgbọ́n sà ẹ bá mi pé dọ́tà mi má bá sọ̀rọ̀ tí n bá kò lórí lórí show. ṣó ti yé nǹkan tí mò sọ lálàkọ́kọ́ àwọn obìnrin èmi kọ́ ni mo dá tán èmi kọ́ ni mo mọ̀ ṣe gbogbo ìtẹ́mi náà ṣe fàpàpà yìí ọlọ́run ni kì í ṣagbára mi àmọ́ yẹn tó mọṣẹ́ ṣe jù mí lọ. some people you know they are more beautiful than me me èmi kẹ̀dẹ̀ ń panlélégé ni mi i have nothing here i have nothing here so gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ọlọ́run ni excuse me mo dẹ̀ ní ẹ̀bùn tí mo fe fún yín lè lori. lórí show so ẹ stay tuned mo mọ Alhaji Lateef Lawal ni years back ó ṣe oore tó pọ̀ fún mi mo ti sọ sórí Instagram mo dẹ̀ pe àwọn ẹlẹ́rìí in likes of share Kẹ́hìndé because nígbà tí ẹ kẹ́hìndé pé three or five àjọ attend event wọn ni um, ọlá mohammed ó mọ̀ wá papọ̀ because nínú kéèsì yẹn àwọn social media dúró so gbogbo àwọn social eh, social media personalities tó dúró ń gbà yẹn náà mọ alhaji lawal pẹ̀lú mi now ẹ jẹ́ ká lọ báyìí wọ́n ní alhaji lawal fẹ́ yàwó márùn alhaji lawal lè fẹ́ mẹ́wàá tí ìfẹ́ bá wà ń bẹ̀ a lè pé fifty àwọn ànábì kan ti ṣe é rí a máa ṣe um, àwọn kan tó máa ṣe lẹ́yìn wa then eh, mo fẹ́ kẹ́ mọ̀ pé being a legal wife kò ní kó wọ̀jọba ọ̀run I have that of my mind because I am a legal wife does not mean tí n bá ti gbé legal wife yẹn sí di ẹnu atm ó máa pọ̀wó fún mi kò kò ń ṣe bẹ́ẹ̀ yẹn so i'm a kind of lady tó yẹ pé understanding mi ó pé pérépéré and I love my business. Everybody can testify to that. If I had, you know, channel my energy on having kids, màá ti bímọ mẹ́wàá torí mo lọ́rẹ̀ẹ́ tajọ bímọ ń jọ́s tó bí fourteen dọ́tà mi gbà bíi weeks lọ́wọ́ ọmọ ẹ̀ fourteen lòún unbi èmi dẹ̀ sì wà lórí ẹyọ kan mo fẹ́ kẹ́ mobile ròyìn àti wẹ́yìn kẹ́ máa fi òtítọ́ múlẹ̀ ẹ sà ẹni mo ní pé newspaper yẹn kán bá mi mú kán jọ mo fẹ́ fún yín ní àwọn àṣírí kan lálàkọ́kọ́ ẹ wá bá mi yọ lálàkọ́kọ́ my own first born is twenty three years old my husband first child is nineteen years old kọ́lọ́mbà wa wo gbogbo wọn eléyìí kọ́ eléyìí ni mo fẹ́ eléyìí ni mo fẹ́ eléyìí ni mo fẹ́ thank you thank you ṣe tí ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn my daughter. My daughter is 23 years old this year. My husband first child is 19 years old. Ṣe pé bí àwọn obìnrin ṣe lè mú ara kúrò kọ́ lọkùnrin ṣe lè mú ara ró. Alhaji Lateef Lawal, do you know why I'm speaking on his behalf? Because he has no social media handle. Any trolls come on my page. Then ìgbésẹ̀ àtàfẹ́ gbé láti next week lọ. Nígbà tí ìgbésẹ̀ yẹn bá dé level kan, tí ẹ bá mọ̀ tọ̀rọ̀ ẹ máa rò pé wọ́n fìyà jẹ àwọn kan ni ẹ ní mọ̀ pé èrè ṣe ọwọ́ wọn náà jẹ so my followers Lizzie warriors I will explain to you because ẹ̀yin kan wà ẹ̀rí mi rí wọ́n ti nà yín bàjẹ́ lórí ọ̀rọ̀ mi àmọ́ ẹni tó ti ṣépè fún yín lórí ọ̀rọ̀ mi àdúrà dẹ̀ ni torí àṣàṣì òkè ran bèbí so ẹ̀yin ni mo hò lẹ́jọ́ ẹ̀yin Lizzie warriors because ẹyọ kan yín ó dájú ọ̀tá one million lọ so I owe you so much I'm a role model in the society I'm a role model to my family and the shoulder kí ló sọ àríkẹ́. ok ẹnìkan sọ bẹ́ẹ̀ pé àwọn ọmọ èmi àti wọn ten years ago ok the name of my the name of my father shoulder gone are the days tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ wọn á ní kó gbójú olè gbójú olè jẹ lọ tí èèyàn bá purọ́ mọ́ ẹ lórí social media ní ayé ìsìn tó o bá gbójú tí ẹ bá ẹ. ẹgbọ́n mi kan tí mo sọ fún yín reason ni pé tẹ bá gbọ́ tẹ bá rántí dáadáa few months ago kí coronavirus tó ṣẹlẹ̀ Trump dìídì sọ ni pé submit your social media handle tó ti lò five years ago so nǹkan tó bá kà nípa ẹ ló máa determine life ẹ ọmọ àtọmọ tó ti bí àti tó máa bí remember I am a brand I have nothing to be scared of but you know what i'm scared of i'm scared of àwọn ọmọ ọkọ mi tí mo ṣe adopt tó jẹ́ pé tí n bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ pé bóyá mo fẹ́ gbé wọn travel àbí a fẹ́ ṣe nǹkan kan wọn á ní ká lọ máa wá àwọn ọ̀yà wọn wá pé márùn ni àwọn ọ̀yà wọn ibi tí point tí mo ti fẹ́ jáde nìyẹn ìtú ẹ̀dẹ̀ la ṣe ń gbé legal um, kí lorúkọ ẹ̀ jáde lórí ọ̀rọ̀ yìí number one mo ní màmá méjì ọkọ mi fẹ́ èèyàn kan nígbà tí wọ́n wà ní ẹ̀yìn díẹ̀ wọ́n dẹ̀ fẹ́ ẹnì kejì tí wọ́n jọ ń gbélé bóyá wọ́n wá fẹ́ ẹni àkọ́kọ́ mi ìwábí láti rò yẹn bọ̀ máa sọ bí òótọ́ ọ̀rọ̀ ṣe jẹ́ sí yẹn ṣe rí ẹnì kejì yẹn òun lè mí mọ̀ ẹnì kejì yẹn a close a sì jọ sọ̀rọ̀ àti gbogbo àwọn ọmọ gbà tí mo ṣe kò fọ Tinubu gbogbo àwọn ọmọ tẹ máa ní ti máa kó kiri yẹn ọmọ ọkọ mi yìí wà ń bẹ̀ tí máa mú kiri torí pé ọkọ mi ṣe mí lóore tí máa ń rò wípé kí ni mo lè fi san oore yìí fún so i always want to you know kí n kàn ṣáà san oore fún mo máa ń kó àwọn ọmọ wọn kiri ìkan wà níjọ́ kan tí wọ́n ṣe kó mọ kan ìyẹn máa pé twelve years or eleven this year ní ọjọ́ kó mọ mo jókòó second wife wọn yẹn àwọn gan nọ́mbà mi tún aṣọ mi ṣe mo dẹ̀ ti sùn sọ́dọ̀ wọn rí mi mọ̀ nǹkan tí mo gbé fún ẹni yẹn ó lọ́ọ̀bù mi èmi ò wá ní pè wọ́n ní ìyálé mo máa ń pè wọ́n ní ìyá mi ẹ mọ́mí àgbà àti mọ́mí kékeré nítorí pé ẹni tó bí èèyàn ń gbà mí kan ló máa ń jẹ́ ìyá èèyàn then tẹ́ bá wò mí dáadáa ìyá ẹlòmíì sọ pé bóyá mo ti wed no first wedding tí mo fẹ́ ṣe rè láyé mi tó jẹ́ legal marriage ọkọ mi náà first marriage tó fẹ́ ṣe ní ìgbésí ayé ẹ̀rí tó jẹ́ court wedding àwa méjèèjì first first marriage tàjọ fẹ́ ṣe rè ṣe rí lẹ́yìn àwọn mọ́mì mi méjèèjì yẹn lẹ́ni mo wá jẹ́ legal wife being a legal wife is to correct and regulate some things not to snatch um, baby, tiwọn bébì tiwọn ni ṣe rí àwọn ìyáálé tèmi méjèèjì ọkọ tèmi ọmọ tiwọn ni ọkọ mi bàbá tèmi ni ṣó ti yẹn ọkọ tèmi ọkọ tí mo fẹ́ lè bàbá mi ni torí ó play a role bàbá fún mi lẹ́yìn àwọn méjì yẹn mi ò mọ ẹnì kankan mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ arábìnrin kan jẹ jáde ọ̀rọ̀ arábìnrin yìí ló sọ ọkọ mi di ẹni tí ó wá ń dágbé ẹ jọ fún gan tí ò bá gbọ́ ìbò dáadáa ẹ tí ò bá gbọ́ ẹ bá túmọ̀ ẹ̀ fún wọn adegunwa kenny stop it don't be telling me i owe nobody it's not your explanation tọrọ ẹwà náà tó ń pariwo níyàwó márùn kiri it is not your explanation it is my explanation if you are saying bad thing ṣé ẹ mọ iye ìyá tó máa jẹyàn kọkọ máa parọ́ kiri ṣé o mọ iye ọ̀nà tó máa dín fún ẹ i'm helping you if you don't know if i silent on it wọn ò ní fún mi lówó if i speak to you wọn ò ní fún mi lówó but i have to remove you from that àjàgà tó máa mú ẹ máa gbàdúrà tádúrà òdẹ̀ nígbà and that is why i'm saying this so this third woman in question ó lọ sílé níbi tí dádì àti mọ̀mí nọmba two jọ ń gbé ó lọ búlì mọ̀mí nọmba two dádì ò dẹ̀ sí nílé ńgbà tí dádì padà sílé mọ̀mí nọmba two bínú èmi náà lè bínú èmi gan máa bínú ju bí mọ̀mí nọmba two ṣe bínú lọ èyí tó fa okùnfà tí ó wá padà jẹ́ pé bàbá wa ń padà dágbé but tí wọ́n ń ṣe ìwọ̀nba ṣó ti yé yín now àǹtí tó ń lọlé tó lọ búlì ẹ bàbá wọ́n ní pé àwọn ní oyún bàbá òde ẹ̀kọ́ mi èmi náà ń kọ́ ọmọ tẹ́ bá rí inú àwọn dọ́kúmẹ́ǹtì mi ọmọ fọ́tì mo ní ọmọ fọ́tì òun lèmi ní mo ní ọmọ mo láìkí ọmọ gan-an ìwọ tó o bá bímọ tó o bá mọ̀ pé gbé wá màá tọ́ mo lọ èmi nìkan ìyá mi àti bàbá mi bí so àǹtí yẹn sọ pé àwọn ní oyún bàbá òkòkè ẹ jẹ́ kí n sẹ́ẹ̀tì wọ̀ síbi ṣùgbọ́n àǹtí yìí wọ́n ti ní ọmọ kan sí méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó pàdé bàbá èyí tí bàbá oh god oh god oh god àríkẹ́ èyí tí bàbá ń tẹ́kì ẹ̀ ṣó ti yẹn gẹ́gẹ́ bí ọmọ wọn because ngbà tí dọ́tà mi fẹ́ fi gift ránṣẹ́ ó sọ gbọ́dọ̀ kan ó ní ó ní I could remember it was the first person táwọn tóun meet tóun meet wọn pé ìgbà tóun lọ school náà àwọn kọ́kọ́ san school fees òun so bàbá jẹ́ bàbá gbogbo ayé tó máa ń fẹ́ràn everybody um, kíní pè mí o mi mọ̀ kan tí wọ́n fẹ́ sọ. so tó bá ní nọ́mbà wọn bá mi pè wọ́n ṣó ti yẹ yín ẹni pẹ́ tí ń gbé gbági so but as at àárọ̀ yìí àwọn ìyá mi méjì tí mo mọ̀ yẹn ni a sì mọ̀ ẹ̀yin èèyàn dẹ̀ sọ pé ìyàwó márùn-ún lálákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n fi àwòrán yìí hàn yín wọ́n níwádìí ohun gbogbo dájúdájú kò di èyí tó ń ṣe òdodo mú ẹ ó dọ̀nà mo fẹ́ fi pépà kan hàn yín ṣé wọn ti yọ pépà igan lọ fún lọ́ọ̀yà báyìí ókè òun lélẹ̀ mo sọ fún yín pé mi ti gíràn káfí dídá mi wò ó kẹ́kọ̀ọ́ scandal ń pa mi wò ó mo fi mo fi ń ta sóyòyò but nítorí àwọn ọmọ kéékèèké tí kò kí ń ṣe ọmọ ọkọ mi tí wọ́n kó ọmọ tèmi ní èmi ní ọmọ kan ọkọ mi ní ọmọ márùn lẹ́yìn márùn yẹn kò sọmọ mọ́ tábà wá rí èèyàn kan nǹkan méjìlá ń wá báyìí ọkọ mi bí à ń wá ọmọ mẹ́ta a dẹ̀ ń wá ìyàwó mẹ́ta sí àbí yes yes à ń wá ọmọ mẹ́ta a dẹ̀ ń wá ìyàwó mẹ́ta tẹ́ bá bá wa rí wọn a máa fún yín ní nọ́mbà lọ́ọ̀yà tí wọ́n máa pè between now and Tuesday wọ́n máa pick um, form DNA lọ́dọ̀ lọ́ọ̀yà yẹn ṣé ti yé yín ok ẹ wo sóyòyò rèé sóyòlò lélẹ́yìn sóyòyò sóyòyò hey ó ga ọ sóyòyò fọkó mọ́ a dẹ̀ láwọn jẹ new document ilẹ̀ ń bìbà yìí mo fẹ́ fi nǹkan kan hàn yín bá mi ìrò bóyá ẹ lè rí tẹ bá rí i pé bóyá ń pariwo àwọn ìyàwó márùn márùn yẹn èèyàn méjì péré náà ń dárúkọ tó bá kọ sórí yẹn débì kan wá tí wọ́n sọ pé àti àwọn èèyàn kan dẹ̀ mo fẹ́ fi fọ́tò àǹtí kan hàn yín. Auntie, no, dáná no. where is that auntie? oh god kò sínú pépà yìí ẹni yẹn ni wọ́n ń Kenny Lawal tí wọ́n fi ṣèyàwó kẹta Kenny Lawal is not my Kenny Lawal is my husband báwo mo ṣe lè pé o her real name is Mariam Auntie Mariam her name is not Kenny concocted story ni her real name is not Kenny her real name is Mariam àǹtí yẹn jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọkọ mi ọmọ ìyá ọmọ bàbá ẹ̀gbọ́n obìnrin ló wà lókè tí ọkọ mi tẹ̀lé direct second born wọn ni àǹtí tó ń pè ní Kenny Lawal yẹn kì í ṣe ìyàwó. kì í ṣe ìyàwó wọn gbogbo àwọn nǹkan tán kọ ó ṣe gbá ó ṣàwò èmi ò ń ṣabaramore jẹ téèyàn bá ra common nǹkan fifty naira fún mi mo máa appreciate ẹ ṣùgbọ́n èyí tí gbogbo wọn fi ṣe gbogbo gbogbo nǹkan tó ń ṣe yẹn ó normal tí ọkọ mi bá máa sọ̀rọ̀ ọkọ ń rẹ́rìn ó lóun ò rírí kéèyàn sùn kó jí kó dẹ̀ di star then um, à ń pẹ́pẹ́ wọn lórí internet mo máa pẹ́pẹ́ gan-an ṣe rí kéèyàn máa pẹ́pẹ́ ẹ̀ṣẹ̀ ni mo mọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tí n bá dá lórí pẹ́pẹ́ tí n bá fọkọ mi pẹ́pẹ́ orí ẹni tó líìkì fọ́tò wedding wa ló máa lọ mò ń ṣe wedding mi láti please ara mi mi ò fẹ́ gbé ayọ̀ ti tèmi láti rọ̀bẹ̀ sí ojú anybody but ngbà tó ti wá di pọ́n líìkì picture kí n kú fún wọn lóríjìnà clearer picture mo dẹ̀ bẹ̀rẹ̀ síá mi mo bẹ̀rẹ̀ pẹ́pẹ́ mi ẹ fún mi zobo àti popcorn ẹnu gbẹ ẹ look ṣe ni fún mi zobo ṣe rí tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí ń sìn everybody in the whole world believe pé ìyàwó márùn ló ní ìyàwó márùn kọ́ ló ní kò dẹ̀ ṣe ìgbéyàwó ṣe máa ń sọ pé ìyàwó márùn ó dàbí pé ó ti gbé obìnrin bíi five lọ sí altar rí no ọkọ mi ní ìyá méjì tó ń jẹ́ ìyá tèmi náà torí mo gbọ́dọ̀ gbà wọ́n bí ìyá mi torí mo fẹ́ bímọ kí n dẹ̀ jèrè ọmọ ìtí mo dẹ̀ ti bí sílẹ̀ mo fẹ́ jèrè ẹ̀ obìnrin tó bá dẹ̀ fẹ́ jèrè ọmọ ọmọ tó o bá bá lọ́wọ́ ọkọ ẹ o gbọ́dọ̀ kó wọn pọ̀ torí àmọ́ ọmọ tó máa ṣoríire àwọn tí mo wá pè ní ìyá mi yìí tó jẹ́ pé àwọn ni wọ́n bímọ fún ọkọ mi mi ò ní pè wọ́n ní baby mama mi ò ní pè wọ́n ní ìyàwó èmi máa refer sí wọn as my mommy mommy one mommy two ìdí ni wípé Nigeria of today at my age tí n bá lọ mú ọmọ kékeré wá ẹ ní mo fẹ́ lò ó ni ṣóòdà kí n fọ́kọ kán wá gbé plákáàdì lé lọ́wọ́ ní ọjọ́ kejì kan ní ni then the kind of business tí mò ń ṣe ó jẹ́ business ó jẹ́ pé gbogbo nǹkan tí mo wá ní ayé mi ìfọ̀kànbalẹ̀ ni ìgbà mélòó la fẹ́ fi dó oko ẹ má bínú máa sọ̀rọ̀ rọ̀ ìgbà mélòó la fẹ́ fi dó kò sí nǹkan nu kó wà láì tó bá ní bills tó fẹ́ san irú àwọn àti àti wáyé pa lóbò gan táwọn fẹ́ fi tọ̀ máa ń rántí ẹ má bínú pé mo sọ̀rọ̀ rọ̀ ó ti sùn kí ni tó wà nílẹ̀ tó pín ẹ gbàgbé pé mo jẹ́ legal wife because I love my husband so dear tí èèyàn bá ṣe mistake fún téèyàn bá ṣe mistake lóyún fún ọkọ mi lọ́la èmi alákọ̀ọ́kẹ́ àgbà Because I did not marry his dick. I married him and I love him because o ti duro fún mi rí. So abimo o, ó fẹ́ yàwó o, ni is not a case. Anubu Muhammad Saleh Wasalam, wọ́n fẹ́ Mariam, wọ́n fẹ́ ilé, wọ́n fẹ́ tán, wọ́n fẹ́ Aisha. Aisha is the most beautiful girl. Ìyàwó ànábì o, hundred ni ọkọ mi mùsùlùmí ni bá a ṣe ń ṣègbéyàwó bá a ṣe ń nawọ́ sókè òrùka yẹn gbogbo yẹn fọmáùtì ni mo ti ní lọ́kàn pé ó lè gbọmọdé lọ́la eré tèmi máa máa sá ni bí àwọn ọmọ mi àti àwọn ọmọ mọ́mì mi méjèèjì àti àwọn ọmọ ọkọ mi míì tí wọn ṣe ní wojú ara wọn jẹun nítorí àjọjọ òkíndùn tẹnìkan ò bá ní gbogbo wọn gbọ́dọ̀ ṣorí nítorí tá a bá tọ́ ọmọ tó bá bìlì pé èmi lọ́wọ́ mi wà òkè mi ni mo lówó jù àwọn ọmọ tèmi ló gbọ́dọ̀ ṣoríire jà ọmọ ìyálé lọ àbáwọn ọmọ ìyàwó lọ àwọn tẹ́ ẹ̀ jẹ́ kó ṣoríire yẹn ló máa padà di èṣù sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ̀ jẹ́ kó ṣoríire. okay you don't know meaning of legal wife legal wife is ìyàwó lórúkà òun ló ní right sí ọkọ òun ló lè gba ẹni obìnrin wọlé ẹni gbogbo ayé àti òkú ọkùnrin yẹn tìyàwó yẹn ni gbogbo àyà tí òkú obìnrin yẹn ti ọkọ yẹn ni but i am telling you here to today this afternoon that i am officially um, legally married to my husband but traditionally mo ní ìyàwó mo ní mo ní màmá mo ní mi níyàwó mi níyàwó kékeré mo ní àwọn ìyá méjì níwájú àwọn ìyá méjì àwọn ni ìyá ọkọ mi tí mi ò rẹ́dì láti wá máa bá wọn sọ pé ìyàwó lórúkà ni mí ẹlẹ́dàá mi ò ní jẹ́ ríru ẹ̀ ẹ gbọ́ mi wọ́n ní ohun tó bá tọ́ sí késàrì ẹ̀ fún késàrì àwọn tí èèyàn bá ní iwájú tó jẹ́ méjì my duty as a Lego wife tí ọkọ ẹ tó bá ní ìyàwó tẹ́lẹ̀ kó tó fẹ́ ẹ tí àwọn ìyàwó yẹn bá rẹ́dì àti someone said stop encouraging that i'm a muslim please i'm not talking to christians please i'm a muslim we have a lot of women today tó ti kú nítorí pé wọn ò expect ẹ̀pọ̀ ń bọ̀ tó bá dé ó máa ṣọ́ọ̀kì wọn so it's better we prepare ourselves as a muslim woman if you don't want to listen go leave my page i'm telling you as ìyàwó as a legal wife to me it is my to me èmi sọ ni o it is my duty to represent interest of any ẹni tó bá bímọ fọ́kọ mi àti àwọn màmá mi láti regulate àwọn kankan i mean èyí tó bá ready àti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú mi but èyí tó bá lóun ò bá mi ṣe i have to stand on my own but nínú kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mama sọ ọlọ́run orínú mi o orínú mi o fìwà mi dá mi lẹ́jọ́ o. a legal wife can never be challenged mi mọ bí tẹ́tí kàwé ti yín a legal wife ta take hold ta gba certificate bò yẹn kọ́lá wá sọ níbí certificate yẹn àmọ́ ìtàn fi ń jàkàrà ẹgbẹ́ yẹn ẹni tó wà láyé ló ń legal wife kiri kọ́ ló ń fún gbogbo alẹ́ mi gígùn àmọ́ legal wife tó ti kú dànù lẹ́yìn ẹgbàgbé legal wife wèrè èmi ò bá ń ṣe legal wife kankan legal wife by of course kọ́ mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo ń but to my àwọn ìyá mi méjèèjì tí mo bá ń bẹ̀ i'm sorry i'm going to i'm not going to prove any legal wife to them àwọn méjì ni ẹ má gbàgbé pé ìyàwó márùn náà pé àwọn ìyàwó mẹ́ta tó kù tá à ń wá yìí mo máa pe number lawyer. kan àríkẹ́ ẹ bá mi pe nọ́mbà lọ́ọ̀yà yẹn kan fún mi ní nọ́mbà wọn mo fẹ́ pe nọ́mbà kan fún yín nísìn torí mo ní gift kan kékeré tí mo fẹ́ fún yín pápápá ẹ sáré bá mi pe lawyer, yẹn kẹ́ gbé fóònù ẹ̀ fún mi mo máa fi nọ́mbà lọ́ọ̀yà kan sílẹ̀ ẹ bá mi pe lọ́ọ̀yà yẹn à ń wọ àwọn ìyàwó mẹ́ta tó kù ìwọ ìyàwó tó bá mọ̀ pé tòótọ́ ló bímọ fọ́kọ mi ọmọ tẹ́ẹ̀dẹ̀ gbé sórí íńtánẹ́ẹ̀tì la máa ṣe DNA fún ọmọ tí ò sórí íńtánẹ́ẹ̀tì mi ò ní ṣe DNA fún ẹni tó dẹ̀ gbé ọmọ sórí íńtánẹ́ẹ̀tì tó mọ̀ nínú ọkàn ẹ pé ọmọ yóò ń ṣe ọmọ Alhaji Abdulateef Lawal tó dẹ̀ gbé síbẹ̀ láti yẹ̀yẹ́ ẹ̀ tí ò bá sọ mí ọmọ ẹ fún DNA mò ń bọ̀ ọ́ ta lẹ́ni yẹn. ok mò ń bọ̀ mò ń bọ̀ dìlọ ẹ ó dàn sà ẹ ó dàn sà dìlọ ẹ ó dàn sà mi ò rí o bó ṣe wọlé tù mí ṣé tù mí ló fi wọlé. ẹ mọ̀ ǹjẹ́ wọlé tù mí kò mọ̀ ǹjẹ́ ok dìlọ yes sir a ní di nọ́mbà tí ẹ ní pé àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tó kù wọ́n lè pè within now and um, between now and Tuesday so kán lè pick DNA um, form so I need number yẹn wà online sir. Okay. Uh, yes sir zero eight zero. three three. eight three two one five one Okay. ẹ jọ sà o oh eight o oh, ẹ bá mi pin ẹ ẹ̀yin èèyàn o oh eight o three three eight three two one five one ìwọ tí o bá jẹ́ ìyàwó alhaji abdulatif lawal dadi ohun yín wọlé sà. ìkọ́dí lọ ṣàwárí ìmọ̀ràn mi um, lọ́yà àwọn a rí àwọn ọmọ kọ̀ọ̀kan lórí íńtánẹ́ẹ̀tì àti àwọn kan tí wọn kì í ṣe ìyàwó wọn tí wọ́n dẹ̀ kó fún wọn pé ìyàwó wọn ni ṣòye yín dó wa máa ṣe yẹn off um, off social media so we will send letter ẹ ṣe tẹ́mì nọ́mbà yẹn rèé nọ́mbà lọ́yà yẹn rèé ẹ jọ̀ọ́ ẹ̀ ń wá ìyàwó mẹ́ta à ń wá ìyàwó dádì wa Alhaji Abdulateef à ń wá ìyàwó wọn mẹ́ta a dẹ̀ ń wá ọmọ mẹ́ta sí i a dẹ̀ rí àwọn ọmọ kan lórí íńtánẹ̀tì tí kò ń ṣe ọmọ wọn tí ẹ adìẹ gbọ́dọ̀ ẹ provide àwọn ọmọ tẹ kó sí íńtánẹ́ẹ̀tì yẹn o kì í ṣe àwọn ọmọ mi márùn ni mò ń sọ o àwọn ọmọ tẹ kó sí íńtánẹ́ẹ̀tì yẹn a gbọ́dọ̀ rí wọn yóò wọ́n gbọ́dọ̀ rí pé àà ah, ah, DNA lélẹ́yìí mo dẹ̀ fi ń dá gbogbo ọmọ Nàìjíríà lójú pé a ní pé tí ọmọ ọkọ mi bá ní ọmọ ten thousand a máa tẹ́kì ẹ̀ wọn tí nǹkan kò ní ṣẹlẹ̀ tí gbogbo wa ta dẹ̀ máa wà ní in one um, one love one accord so dílọ please ẹ bá wa attend sí wọn ìyàwó mẹ́ta là ń wá between now and Tuesday kò sí àbárí àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yẹn between now Eh, àwọn kan máa kó sí problem àwọn tó ní address wọ́n máa kó sí problem so ìtorí ẹ̀ làwọn ìyàwó márààrún yẹn ṣe gbọ́dọ̀ jáde pẹ̀lú ọmọ pẹ̀lú wedding certificate wọn bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jáde so dílọ ẹ ṣe gan sà tí abiṣẹ́ ní nǹkan tó fẹ́ bá a sọ one or two things. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lè bá ẹni lórúkọ jẹ́ ni. kò ẹ sà kò tẹ ẹsẹ̀ tó lè bàyàn lórúkọ jẹ́ sà kọ́lọ́ má bà wá lórúkọ jẹ́ òkìkí kókìkí ni èmi ò kàn wo èmi kàn máa wò pé nàìjíríà àdúrà wa ò tí ì gbà tó irú ká tí wọ́n máa fi rọ́kun ẹlòmíì olórí ẹlẹ́ni tó ń parọ́ mọ́tò mọ̀ ìwọ náà dẹ̀ ń bá wọn discuss yẹ. ẹ sà ẹ jẹ́ ká ṣé bá a ti mọ ibi tá à ń lọ sà a ti mọ ibi tá à ń lọ ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí kinní ṣe ṣóye yín so ẹ ṣé gan sir god bless you sir dílọ god bless you sir yes sir so a dúpẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ mi lórí kéèsì yìí a ní over fifty lawyers tí wọ́n jẹ́ olólùfẹ́ mi tó jẹ́ pé bí wọ́n ṣe ń gbọ́ kéèsì ká ah, ṣé pé sá ok sá ẹ má bínú sá ẹ má bínú ah, ah. ṣé pé arákùnrin yóò tiẹ̀ ṣègbéyàwó rí láyé ẹ̀ tọ́ndẹ̀ sọ pé ìyàwó márùn-ún ni so ìyẹn lọ èèyàn kan kò lè bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì kan lórúkọ jẹ́ no ẹ wo irú èmi ń sìn bẹ́ẹ̀ bá bà mí lórúkọ jẹ́ èmi ò rí kọ́sítọ́mà mídògo òun ló mọ ohun tó rí ní pápápá ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀bùn tí mo mú wá tó bá yẹ pé mùsùlùmí ni ẹ tẹ́wọ́ àdúrà tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni yín ẹ̀yin náà ẹ tẹ́wọ́ àdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ kí mi congratulations congratulations lòun ni kúrò nínú ìdílé yín títí láéláé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ rí ire pẹ̀lú mi tẹ́ ẹ dẹ̀ bá mi yọ̀ pẹ̀lú ire mo ní ire òní tán lọ́dẹ̀dẹ̀ yín mo gbà á ládùúrà ni mo bí ọlọ́run nítorí pé ẹsẹ̀ ewúrẹ́ báyìí ló fi rìn lọ síbi tán ti máa pa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí mi ò mọ̀ yín rí mi ò ra dátà fún yín rí ẹ̀ẹ́dẹ̀ máa gbèjà mi bíi ká ní pé inú inú kan náà láti jọ jáde ẹ ní fẹsẹ̀ ara yín rìn lọ síbi tí wọ́n ti máa pa yín. fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ìran ìgbín kò kí ń wà kó má nílé lórí kò sí olólùfẹ́ mi kan tí ọlọ́run ò ní fún ní ilé títì ẹ̀ ilé àfojúrí ni àbí ilé ọkọ tàbí ilé ọmọ tàbí ilé kóhùn ilé tẹ́ ń gbàdúrà fún ọlọ́run á fún yín ní ilé ìran ìjàpá kan ò ní wà nílé lọ aláṣẹ mo dẹ̀ ń gba aládùúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ lórí nǹkan kan ló wà tí ò léyìn tó máa ń jẹyàn ìyá ni ìyá ò ní jẹ èmi àti yín mo máa ń tàyàn tí ò dẹ̀ mú abẹ́rẹ́ dání òṣì ni ó ṣe oníta èmi àti yín. nǹkan ẹyọ kan ṣoṣo ló wà ló máa mú èèyàn ajẹtán báyìí bí àpò rice ṣé yìí rí ẹ̀dá ti rí tó jẹ́ dé ìdajì tó wá sọ dànù kò sí tíyà bá ń jẹ èèyàn ó máa ń jẹ èèyàn lájẹtán ni ìyà ò ní jẹ èmi àti yín ìyà kéré ni o ó tóbi ni o ìyá kéré ni ó tóbi ni o ìyá ò ní jẹ èmi àti yín. mo mọ̀ ọ́ lóore o I wish to see you guys. I wish to see you guys. You've been my strength. You've been my love. You've been everything to me. Ní gbogbo ògbà tí ẹ bá wá ń wá ìrànlọ́wọ́, ọ̀run ò ní sùn nítorí ọ̀rọ̀ yín. Ní gbogbo ògbà tí ẹ bá ń wá aláàánú, aláàánú á dẹ̀ máa dìde fún gbogbo yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi I appreciate you guys I love you. nígbà tí Gistlover á gbé jáde ní last year pé àǹtí kan fẹ́ sílé àǹtí L ìkọ́ni òun ò pray kó jẹ́ Lizzy Anjorin ṣùgbọ́n ọlọ́run wá ṣe ó wá padà jẹ́ Lizzy Anjorin nígbà tó tún náà fẹ́ ṣe ìyàwó kò sí ẹ̀dá tó dárúkọ mi níbẹ̀ àfi bí èèyàn mélòó mẹ́ta èmi ló tún wá tán sí ìyẹn túmọ̀ sí pé a máa pa ẹ̀gbọ́n ìwọ Elizabeth Ìbùkún Olúwa Aishat ṣùgbọ́n èmi yóò máa sọ ẹ̀gbọ́n ẹ̀ mo pa láṣẹ pé gbogbo ẹ̀gbọ́n yín Ọlọ́run á sọ dòpin nítorí wípé ọjọ́ tí wọ́n ti ṣíkà bá wọn ò tí rí o even nu corona wọ́n sì fìyàn síbẹ̀ kan máa ṣọ owó ò ní tán lọ́wọ́ yín iyì ò ní tán lára yín ẹ ní gbọ́mọ sí ayé yín ò ní bàjẹ́ wọn ò ní bà tiyín jẹ́ ikú ò ní wọlé tọ̀ yín àrùn ò ní filé yín ṣebùgbé ẹ̀mí gígùn àlàáfíà ni mo tọrọ fún èmi àti yín àti àwọn ọmọ wa àti gbogbo àwọn olólùfẹ́ wa lọ́la láìla lọ́la bísímìláì lọ́la fatia bísímìláì ramọ́nà rahim. alhamdulilayi rọ̀bìlì alami ara amọ́nurọ̀yìn mọ́ọ̀lì kìyà omidin ìyá àkànná òbúdíwá àkànná stahim ìdí nọ́sùlá